قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتم مولانا وبعلا نجلو أن ترى إكياتي بأسوى الفاوى olùfẹ́wà olùṣìfẹ́wà aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkọ́ bá nábi ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ́ wọn bá kó sánú àwà náà ti láwọn òbí wa àwọn àlùfáà wa àti àwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́ àlùkùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà ọmọ tá fàánú ẹ̀yí wa fún ìpàkọ́lùkìyàmọ̀ tí wà tá fi ń ṣe ìtàkùn ní òwúrọ̀ ọjọ́ òní bẹ́ẹ̀ni ìtìlámùl wọ̀fà ìṣirò ìlọ́fà rasidin pípé àdéhùn àwọn àlẹ́sì ìbísọ́lọ́ khalifa kẹrin náà ni a ń sọ̀rọ̀ lọ́wọ́ Ali ibn Abi Talib radiyallahu anhu a ti sọ̀rọ̀ ń pa bukú Siddiq jábà lọ́hùn a ti sọ̀rọ̀ ń pa Umar ibn Khattab radiyallahu anhu a ti sọ̀rọ̀ ń pa Sidna Uthman bin Affan lẹ́yìn náà lónìí a ń sọ̀rọ̀ ń pa Sidna Ali ibn Abi Talib ìkànnì láti túbọ̀ ní àlàyé nípa bóòlù ti di khalifa àtàwọn ní tìbítò àlè afẹ́sọ ìtìbí ẹ̀ǹpa àlè ìdíkì ayé ẹ̀gbà wọn bí ọmọ orílẹ̀ lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn bí sọ ń pa sí àlè fún wa wọn jẹ́ oyè wájú bá ti máa sàlẹ̀ ẹ̀ lọ gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ti pàtàkì púpọ̀ kò gbẹ́ni kọ́mọ́tò pa gbogbo báyìí báyìí báyìí lọ́kẹ̀rẹ̀ sí náàlì gbogbo ara ọ̀ lápìdíwé ẹ̀gbọ́n wọn máa pè sí náàlì ní ọkùnrin tó kọ́kọ́ gba ìsìlámù àyà ara ọ̀ ọmọdé tó kọ́kọ́ gba ìsìlámù lè ó di eyín pé ọkùnrin ọgbọ́n gba islam bíkọ́ sọ̀díìkì bíkí náàlì ọdún mẹ́jọ lọ́wà tó fi gba islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti gba àwọn ìtàwọn yẹn alẹ́ máa ń tó sílẹ̀ táwọn ṣíà wọ́n fi máa gba sínáàlì nígbà bọ́kọ́ sọ̀díìkì gbà ọmọ ìlà gbàlìkì ọkọ̀ mọ̀rọ̀jà àti gbogbo ara ọkọ̀ rí bẹ́ẹ̀ kó àwọn fún wọn fúnra wọn ìdígbé fún wọn fúnra oníkó Ali bin Abi Talib ibn Abdul Muttalib ìtàwí náà ni Ali ọmọ Abi Talib ọmọ Abdul Muttalib Abdul Muttalib wọ́n bàbá bàbá nẹ́bí sọ̀rọ̀sọ́lẹ̀m ìdùn Hashim ọmọ Hashim ara Hashimi ran al-Quraishi ìdùn amni Rasulillah sallallahu alaihi wasallam ọmọ ọkọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam gani Abu Talib وأمه فاطمة وقال ممارة من فاطمة بنت أسد أم أسد بن عاسم أم حاسم ابن عبد المناف أم عبد المناف رضي الله عنه في سنة الثاني أو ثلاثين من بلاد الرسول صلى الله عليه وسلم وبني أتت تتوية صلى الله عليه وسلم أبي ما تتوية تتوبي سنة علي كيف يبقى níbi ibi tí ẹ̀rọ bí ṣe náà lè wọ́n ẹ̀gbọ́n ẹ̀rọ bí ṣe ló máa gbọ́jọ àlẹ́ ìbẹ̀rẹ̀ sí dáwà nù ọdún mẹ́jọ ẹ̀rọ bí bẹ̀rẹ̀ sí dáwà rẹ̀ wọ́n ní bí ṣe dáwà mọ́tò ló máa fọ́tí ẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n máa bí ṣe àlẹ́ ìsìnkàtò wọ àlẹ́ ìsìnkàtò kánà àlẹ́ ìdílé gbòòrò wọ́n máa bí ṣe àndìrí sí dálé sí ìfẹ́kùsí ní halak rahikat abidi ali wájá ìsìnkú yìí sínú alì lánà mọ̀kúrú máa ò ọdọ̀ anábì ní gbé ọdọ̀ anábì ní gbé nínú ilé rẹ̀ bí anábì ní fún oúnjẹ jẹ anábì ní fún nínú kí ló fà á lè fẹ́kùsí ní alákàtà àbí torí ìnira tó sinmi nígbà rẹ̀ yàní ìgbà wà wà náà سيدنا علي وان قال عبد محمد صلى الله عليه وسلم فأنا بألي رسول الله وانا عادي بيقولون سيدنا النبي صلى الله عليه وسلم كنا قالوا أن نقول بيقولون سيدنا النبي صلى الله عليه وسلم ولم يتمنى بدنة الجاهلية من عبادة أوثان وغيره قالوا بعد الله سيبه kò ní nípa ìjọ tí ìdíkì fáwọn òòsà táwọn yìí kọ àwọn ará alùpàkà ń sí ìgbà yẹn lẹ́yìn tí sí òun wọ́n tó sì ń gbọ́dọ̀ lẹ́yìn sí ìgbà mẹ́rin èyí ló fà táwọn afọ́jú pé wọ́n sọ pé ṣe àbúkárẹ́ lè rẹ̀dí ọlọ́ àánú rẹ̀dí ọlọ́ àánú òfin wádìí òsì náà di kálámọ́lá wọ́dí àwọ̀ wọ́n ni tó òòrùn wálẹ̀ fún òsàárì mẹ́rin àzáre òdì fẹ́ yíwá pé wọ́n sì dìkì náà òòrùn wálẹ̀ fún òsàárì wọ́n sì ní òdì láyé jà ilé àgàn tí wọ́n lọ́bẹ̀ bàrẹ̀ bá ń di gbogbo nígbà yẹn mọ́ òkú kí ni báyìí ṣe ó di náà لما هاجر عليه الصلاة والسلام من مكة إلى مدينة فداه علي بنفسه ونام على فراشه بما في عليه السلام سيجرى وسلم دي قطعة هذا يقصد بنا سيدنا علي فداه فداه لو جاء له فداه ويعين لو جاء له فداه النبي صلى الله عليه وسلم النبي لو بيلي ودي قال سيدنا علي بيلي يعني بيلي àwọn kìfìrí ti bá sàrán di ilé àmì sílẹ̀ wọ́n wà ní ìsìlẹ̀ méjì wà ní sínálì ló wá sùn lórí bíìdì ni wọ́n sì lè fún mo ti wà lórí bẹ́ẹ̀dì ni kí ni fi jáde lọ tí wọ́n sì ń yọjú wo lórí pọ́lí tí mo wà lórí ibùsùn mi mo ní fura olófin ẹ̀mí ara rẹ̀ béèrè ti akíyé béèrè àti ìsìlẹ̀ nígbà tí gbèsè náà wà léyò ìdọ́sì wọ̀n náà máa àlàáfíà sí ọ wá sùn lórí ibùsùn rẹ̀ يظن المحاسرون معاصرون عن الإسلام لم يزل نائما كما تماري كوليريا وتما كل سلام كل بعض يقع بسيسيس الله لا يتبعونه نتلي ثم قطعه أن تقوم بعض دعني لا يشين جنا سيد ما رسول الله وعلى آله وذواته كلها إلا قد تقوم بقوة الإسلام لا تقوم بدر nígbà witness kò sógun tó bí lọ tó yọ àfọwọ́gun tó bí nìkan ìṣẹ́jú náà lè lọ ogun ológun Tabuk ọlọ́pàá ogun ológun Tabuk ogun ológun Tabuk ológun ti sábìn malik ọlọ dam ó dànù ooru bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ jù sílẹ̀ gan bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó wà ní ogun tó ti àlejò tí wọ́n lọ straight ẹni ẹni bá lọ sí láàrin àlejò tó pé àlọ sí ìgbà kan ni àmọ́ tí a ti kọ́ ọkọ̀ sílẹ̀ gan-an àlejò tó bẹ́ẹ̀ là lọ tàbí tó lọ kó bá wọlé prepare fún náà kí ìfọmọgbẹ́gbẹ́ mú ìdílé kí kan ah bẹ́ẹ̀ni àwọn ológun tí wọ́n ní àbújá ń gbọ́ wa kíkà àbúrò àìsàn ní kíkà àbúrò bẹ́rì àwọn èèyàn yìí sọ pé àbúrò bẹ́rì ni àhá àhá tí ogun tàbí ọ̀kùnrin Muhammad kí ìṣègùn bí kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni àwọn ológun tí wọ́n jà lẹ́gbẹ̀ẹ́ kò sí ìṣègùn wọn jẹ mọ́ bẹ́ẹ̀ ni tó yé omi ti tó lọ́wọ́ àtẹ́wọ́ tẹ́ ni iṣẹ́ adama fi mú makamu lẹ́dí sí ìjọba ní wà ń kánà mú ta sáka káwọn mọ̀ òyónà mi náà máa ففي كتب أحمد قد كتبت يوما من الماء يوم الظماء أنا أنا مصطفى يا لومي مو بدون ما نقول أصور لو أفتح الذي هو يقول أفتح ما كان الإسلام مثل كذي أصور يا مو بدون ما نقول then ah kí ni mo gbọ́dọ̀ jáde ni pé ológun gbẹ̀yìn jáde sọ the last encounter ti dé àwọn pìtìrì jọ́ọ̀lì rẹ̀ jẹ́ ìjàgbọ́ ta ó di mọ̀ wá sílé ogun yẹn òun lógun gbẹ̀yìn ó di the last war tí ìjọba lọ yẹn ọlọ́run bá kó wa sanu wọn kó wa òun lógun tó yẹ fi sílẹ̀ ẹ̀sìn islam mùsùlùmí táwọn amúnáfíkì gbórí mọ̀ nípa ẹ̀sìn islam mùsùlùmí sí ìgbà àìsàn rẹ̀ di ọlọ́wọ́ àná ó yẹ nípa ìgbà lọ ó di yíwa ọlọ́mọdé àfọ̀rọ̀ yíwa ó gbogbo ogun sí ìgbà lọ ṣe ìdàmọ́ àrùn sílẹ̀ wà صلى الله عليه وسلم وعلى آله إجراته كلها إلا ذلك التبوك وتبوك فإنه خلفه في آل بيته إذا خليفة من كما النبي صلى الله عليه وسلم له إن سيدنا يدو لم يقولون لي واني أما ترجع أن تكون من منزلة محارون من موسى إلا أنه لا نبوة تاري ọ̀rọ̀ yìí làwọn sí àgbà mu nígbà tó ti dáa sí máa lọ sí ní kéjì ní àlè tó lé níbi kan ẹ̀bí òun ṣé ní àlè ní ròdù àlejò á máa tẹ dùn ẹni àǹtíkó náà púpọ̀ wà nípò ìgbẹ́jì Harun nípò Haruna táwọn tí mo tọ́ba sí lé Haruna ni máa jẹlé ìbéè bí ẹgbẹ́ Harun min Musa àbúrò Haruna àbúrò ọba ni àdémiyo ilà àndáwò lánàá bí wọ́n ti bá rí lẹ́yìn tí mi ò kò fọ́nà bí ọlọ́wọ́ bàbá lẹ́yìn bí Buhari bá ní tiwa ìgbà ọ̀nà nípa nkíni tí wọ́n bẹ̀rẹ̀ wà ní búwa bí wọ́n kọ́ lórí wa lẹ́yìn ni Abdullahi bin Sudan Abdullahi bin Sudan lódò against àwọn mùsùlùmí pé ó ní ọtí náà lè bẹ̀rẹ̀ ìgbà ìsọ pé alùlọ́wà nípò àrùn sóhun ó lẹ́yìn ìsinmi náà kọ́ ẹ̀kọ́ lórí oyè yẹn alì ní ìdè gbogbo bí wọ́n ti lọ́wọ́ ìsọ̀rọ̀ yẹn nìyẹn bí wọ́n sọ̀rọ̀ ní ọlọ́ọ̀bà ó di yawa wa kayan la'umma kusurin sabit tun fi jami'ar gazuwat bẹ́ẹ̀ ni na alì ó wà náà wá síwájú tí wọ́n dúró dédé gbogbo ogun tó ń sàgbà ìṣubú náà tó ní lámà sílẹ̀ ìhó awwal bari zina yóò máa gbọ́dọ̀ mo ní mo kọ́ sí bàbá alága ogun gbọ́dọ̀ jagunjagun jọun wọ́n ní ẹgbẹ́ mo bá rádà wọ́n ti gbogbo ẹ̀kọ́ jẹ́lẹ̀ sí dáyín àwọn kìfìrí àwọn mẹ́ta jáde àwọn ọ̀báyà ilẹ̀ kọlọ̀f wọ́n bá wọn ra màdínà jáde wọ́n ní ara ẹ̀yìn màdínà wọ ẹ̀yìn ti sọ̀wáwù lọ́gbọ̀n ara màdínà sọ̀wáwù àwọn ará mọ́kà ọ̀dọ̀ wa àwọn làbíkú fèjì wa adìmítì la wà ní wọ́n rá mọ́kàtà tó wá àhán tí wọ́n lò kúta dìsí wọn ṣe ní amza akúrò bíi ní àwọn mẹ́ta dá ní ẹ̀ńtí àbíkẹ̀tà yẹn àwọn mẹ́ta dìsí wọn ọjọ́ òjò bára jà wọ́n yẹn ká mùsùlùmí pa gbogbo wọn wọ́n yẹn ká mùsùlùmí àwọn mùsùlùmí pa ẹ̀ńtí yẹn nìkan ni wọ́n ti náà lẹ́sìn àwọn sílẹ̀ ọ̀nà pa ẹ̀ńtí bùbára jà wọn tí wọ́n ti fi àwọn kẹfẹ́ rí nù وكان أول مبرزين يعني يقول لك هذا الإسلام وكفر مباردا ومن مسيرة يوم أود دو أود دو أحد سري كنا لي وانا سجوري دي أونين أسجد أونين ولا سري دو ينسى ولا يديه سجد قدر من غبي بسلاقي أكبر دلوري تكون جاسي تبوين جوده عليه الصلاة والسلام يبدأ ṣàfihàn fìtínà sílẹ̀ mìíràn ìjìdá àbẹ́bí fìtínà fún fátímà òfin fìtínà fún sẹ́nà àrẹ òfin fún ìyàwó ní ọdún kìí fún mọ̀dínà òfin kìí fi jira which means sẹ́nà àrẹ wà lọ́mọdún mélòó nìyẹn fọ́rọ̀ mọ̀tà kìí three years old nígbà òfin kìí jira sẹ́nà àrẹ wà ní twenty one ẹ̀ kí wọ́n ti dọ̀kún tó bẹ̀rẹ̀ sí dáwà ni ni wọ́n bí àríwẹ̀ kọ́ni lẹ́yìn náà níbi lóta thirteen years mọ́ta that's twenty one years fún àdé màdínà méjì ilé ìtàlì ìfẹ́yàwó ní mọ̀tìlì three years old ọ̀gá mi ha ọmọ àwọn ọmọ tó ṣe táàkì ìdá àti màbí bíbí ni Hassan sílẹ̀ Hassan ìwà Hussein àti Hussein Hassan àti Hussein àwọn ọmọ òkú bìbì ni wọ́n méjì bìbì wọ́n kọ́ lé ra wọn ni وزينب الكبرى àti Zainab الكبرى وأم الكلثوم أم الكلثوم àwọn ọmọ tí Fatima bí fún Ibn Ali ونابع عن رسول الله في الكراعة الوراء إلى التوبة في نصف من الحج يدوك أسماء الله سبحانه فوق عليه براءة من الله سيدنا علي رضي الله عنه وسلم من إدانا براءة الله ورسوله من المشركين الله الجواب بشارة ìjọ الجواب kún jọ ọ̀rọ̀ wọn kí wọ́n ṣubọ́ kí wọ́n ṣubọ́ lọ́wọ́ ọdún kàmá. abubakar ne amirul mumini amirul hajji àwọn wà ní hajji a masu ìdá ìgbà ní madina yawan wa su kọba kare kuma wa alim da aka fi na ali kawa ni kwalobi sai na abubakar a su da haifuwa kuma wa sahaba radiyallahu anhu ni ma jima'in ina da dure odi sai wala gaji abin ne fara o in sala kan ko wa jami nan ilmu je amiru odiyewa والله تعالى أعلم والمدرعة كمان لما توفي الرسول صلى الله عليه وسلم كان في أبوي أبو بكر بايعه علي مع أنه كان يرى أن له حق في الخلافة لقرابته من رسول الله صلى الله عليه وسلم كان ثلاثي كان يسلم بايع في سيدنا أبو بكر وما في بايع فيه أما وقيعه من تصفي بودي حليفة يقاتل أبو لكنه كان يكره الخلاف يقول فيها كان فيها كان كان يقول ọlọ́run ṣe mbáyà àwọn akọ́ni ní kò sí mbáyà yẹn àgbáyìn sọ́sà láti fi bá ṣe láti fi tó sí mbáyà aláfúlà alọ́gbọ́n láti mbáyà kò sí na ìdíkọ̀ sí bí rẹ̀ lè wà nù. olùdarí kánà muhammad bin sirin tàbí yìí yìí kọ́ gbogbo kúrò nígbà da aliyu min akwari lọ́sí في حكم مقام الشيخين أبو بكر وعمر رضي الله عنه يطلع صعبا أنه تابعي في محمد بن السبعين فإن إمام مالك بن يطايا أني أقوم يكذب ما كان يرون ببور وطبعا ابن علي كل ابن علي أجل سيدنا وقر جمعة ما كان يرون كما روى ذلك البخاري في صحيح ما تريد عن البخاري من ورئي أما ولا أم بايا وكبار إن أمنا يا خليفة إن علي سمبايا كنا بمدأوا ابنته أم الكلثوم لأن علي ده سماري أم الكلثوم فاطمة أما نبي بيكوية أو أنا كون أم فاطمة سيدنا عمر بن الخطاب رضي الله عنه سيدنا عمر بن الخطاب يقول علي بن أبي طالب سيدنا فانية جاء النبي نليمي ودي مفانية جاء النبي نوع نليمي orí ìsinmi alì wá fi ìmúrùkù tó dúdúmọ̀ fatima gbogbo ọdíyẹwà ẹ̀jẹ̀ lẹ́bí ó wà láàmì láàrin wọn tí kò máa rẹ̀ fún ọdíyẹ ìlànà pé ẹgbẹ̀ pé ìwọ́n àwọn sí àǹkà ọdíyẹwà tó máa rẹ̀ fún ìdíje ìjọba sílá fún ọdún kọ̀ọ̀kọ̀ ọ̀rọ̀ di ọlọ́ àlù ìgbàwọ́dà ọmọrùkù fún ọkọ̀ tí ó rẹ̀ máa káà na ọmọrù ìsàlẹ̀ fún ọlọ́mọdé náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà títí lọ́mọ bá ti fọ́ọ̀kú madina sí láàrín ma ti jẹ àlóṣà gbòrò madina ìgbàgbà bàánà tó sábò ọmọ bí a man gáyà ọkọ̀ bá rẹ̀ kí wọ́n sì kí wọ́n sọ náà jẹ àlífà ìgbò gáyà pẹ̀lú sínú òfìnà ọ̀ká ẹ̀ka kánà ákẹ́rẹ́ fún ìfúti ì ọ̀ká àrẹ ìfọwàr ọ̀ká títí توي المسلم بن سيدنا عثمان سمعوا عليه هم في اسمك بشوالية أقاربه كما يبيع أو يبيع أو يبيع أو يبيع أو من جدبا من جاء قمنا وكان على علي كثيرا من يجحد ما يمحد له النفس ويسبق إلى ما فيه نجاة وصلاح ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní tí ní alẹ́ ìgbìmọ̀ ọgbà níyànjú tí ó gbọ́ ti sinà sí àfọlọ́bì tó dọ́nà gbogbo tí wọ́n la sí àti ẹ̀là wá lọ́nà alẹ́kùnrin amúmùrìn nígbà tí àkọọ́lẹ̀ tí wọ́n ti kọ́ tó ti tilẹ̀ ìṣúṣìṣẹ́ tí wọ́n kọ́ sí ìsìmán ìsìmán òṣìṣẹ́ tó àkàrà àlẹ́yìí mùsùlùmún ìgbà yá obìnrin fìdá àwọn mùsùlùmí kọ́ sínú àlẹ́yìí ní ọ̀rọ̀ pé àwọn wọn ti báyà fún ọlùjẹ kọlífà bí hamsi lè yẹ pé ní zulhijja sọ́nà hamsa wa sọ́láfìn ní ọjọ́ karùn-ún oṣù kejìlá nínú oṣù kẹ nínú ọdún tó ti sáyé sàfà ìjìrà ni wọ́n ti báyà fún ẹ̀nà alì àti sáyé sọ́nà ìjìrà tó kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ dání مقام بها رضي الله عنه ما يقارب خمس سنين tí náà rí lórí yìí for almost five years ìtàn yẹsif náà yẹsif ló lọ òfin àyọm ìlú kò sí àlàáfíà wà mẹ́ẹ̀ fún wàhálà níta ọ̀kan amúlùlá ìtàn mọ̀kúbúrà ní àlámàlú náà kò الله عنه عذاب الشديد الألم سيدنا علي سيدنا بكى أول àbí náà àwọn ojú ẹ bright ilé yọ dáadáa gbẹ́ bátìlì ọyọkùn ọyọkùn sí na alì gbà nílẹ̀ hàn lára ẹ̀rìn àbí mo léhìyà onírùngbà tó kọ́ náà ìwẹ̀ ìgbàlẹ́kọ̀ọ́ náà kàṣílẹ̀rẹ̀ ṣẹ́rẹ̀ sí ọdẹ nínú àyà nínú àyà rẹ̀ pọ̀ àwọn ìlà kọ́ pé kàkàrọ̀ ó súnmọ́ kúkúrú

lẹ́yìn náà kò kéjì ìròyẹ̀ lọ́tọ̀ fún àfihàn tó bá sàn máa rẹ̀ ní máa smile lọ́pọ̀lọpọ̀ máa rẹ̀ ní múṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láwọn mìíràn àwòláàdì gẹ́gẹ́rẹ́ máa zọ́fẹ́ náà o ìtàwọn mẹ́rin tí a kà síwájú ẹ̀ náà máa rẹ̀ àwọn ọmọ tó bí abad tó jẹ́ àwọn ìyàwó tó pọ̀ tó ní alẹ́ fún ìyàwó tó pọ̀ ọkùnrin bí i pé ọlọ́wọ́ wa kó sànù wa ọ̀yà ìkáwọn yẹn máa pé kí n ti máa súnmù ni ara àwọn ọ̀sán gbẹ́dẹ̀ tó fẹ́ àwọn tó pọ̀ tó ń pè àwọn tí ń fi àwọn ilẹ̀ ń pè àwọn tí ń fi àwọn ilẹ̀ pé súnà ni ara o sẹ́nárì sílẹ̀ gẹ́gẹ́ máa sùn mi ó di wà gbogbo àwọn ọmọkùnrin tó fẹ́ fẹ́ kà yìí ìfọ̀kọ̀ ti yá wọn ó di wà bí àwọn kan wà lójú ẹ̀mú gbogbo àti ìlọ ni ó di wà àwọn kan wọ́n ti wọ́n lọ́dún àwọn kan wọ́n ti fi pé ẹ̀fẹ́ ọkùn ti ẹ̀ka ó rẹ̀ ojúkọ́lé ọ̀sùn tó náà lè nílò ó lè àìní ìmújú àmì ìrìn àwọn èèyàn yìí kérù àwọn èèyàn rí wípé ọ̀nì àbúrò kúrò ọgbọ́n pé wọ́n bẹ́ wọ́n wọ́n wọ́n pa àwọn ẹlẹ́ ọ máa rẹ̀ kọ́ńtà àwọn èèyàn yìí gàdó bá káàkiri عباس أنبي عبد عباس مجافر مجافر وعبد الله وعثمان أو سيدنا عثمان وقف وعبد الله وأبو بكر ومحمد أزهر ويحيى وعمر وقف عمرنا ورقية ورقية ومحمد عوسف ومحمد عوسف ومحمد أكبر ومحمد أكبر الصحيح بن ابن حنيفية ومحمد أكبر ومحمد أكبر ومحمد أكبر أم حسن أم أم حسن ورملة الكبرى رملة الكبرى أم الكلثوم الصغرى أم الصغرى أم الكلثوم تكفنا تكفنا عمر أم الكلثوم الكبرى أم هاني وأم هاني وميمونة وميمونة بينة الصغرى زينة الكبرى بينة الصغرى بينة الصغرى فاطمة أو فاطمة وأمامة أمامة وقبيلة وأم كرام وأم سلمة وأم جعفر وجمانة ونفيسة من أمعات ستة من أمعات أبوة يأتفني من أمعات ستة أبوة يأتفني قبل إليه لو أعوان قبل ما قلتنا يبا الشيء هو أنه كان صنع وأنه لي سنة علي كيف يا كيف يا أنا بكرة ما أقول سنة علي كذي معصومي قبل قوم زافر أيوه wọ́n kọ́ bí àwọn láyé àsánán wọ́n tó gbùdù wọ́n dùn wọn ní àwọn afẹ́sàn hussein wa muhammad abdullahi àti abbas wa umar wallahu ta'ala alam wọ́n bá kẹ́lẹ́ ní tọ́jú sí nàálì tọ́jú sí nàálì bí i bá ọkọ̀ tó dàbí wọ́n bá kẹ́wọn kọ́ bá jẹun lọ́wọ́ wasu alaikum warahmatullahi wabarakatuhu